والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú tíra àfáwà Muhammad Salih Al-Munajjid eléyìí ó ń ṣàlàyé nípa àwọn nǹkan tí ó lè ṣokùnfà lílẹ̀ ìgbàgbọ́ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ìgbàgbọ́ a máa dàgbàsókè pẹ̀lú béèyàn bá ṣe ń ṣe tọlọ́hun àti títẹ̀ láṣẹ ọlọ́run subhanahu wa ta'ala ìgbàgbọ́ a sì máa yòrò a máa yìnrìn a sì máa kọ́lẹ̀ pẹ̀lú ìyapa àṣẹ ọlọ́run títí tí gbàgbọ́ yóò fi tán lára ẹlòmíì wọ́n wọlé ẹ̀yẹ ṣòro tí ó sì ní kí sára kọ́lọ́wọ́n bá kí ó sọ wọn bẹ́ẹ̀. nínú tírà yìí wọ́n mú àwọn àpẹẹrẹ àbáwọn àmì téèyàn máa ń rí téèyàn náà ó fi máa fura nínú ẹ̀mí ẹ̀ wípé ó dàbí ẹni wípé ìmánì ẹni ó ń kọlẹ̀. wàmí mọ̀gọ́ ìrìndọ́ àfìlì ìmánì àbí number six ومن mímọ̀ ضعف الإيمان عدم adamu بآيات القرآن. ayatil qur'an nínú àmì téèyàn fi mọ̀ wípé ìgbàgbọ́ lẹ òun náà ni tí èèyàn bá ń gbọ́ alukur'an àbí èèyàn ń ka alukur'an adamu ta'athuri bi ayatil qur'an àìmọ̀mọ̀ nílapa alukur'an nínú ẹ̀mí èèyàn nígbà tí èèyàn bá ń gbọ́ àbí nígbà tí èèyàn bá ń kà ọ̀nà wo ni alukur'an ló fi máa ń nílapa nínú ẹ̀mí ẹni àkọ́kọ́ a gbúdọ̀ ṣègbìyànjú láti mọ̀ túmọ̀ nǹkan tá à ń kà béèyàn bá mọ̀ túmọ̀ tí èèyàn ń kà nínú alukur'an èyàn ó ronú àtàdàbọ̀ ọlọ́wọ́n bá sọ ní alukur'an al-karim ọlọ́wọ́n bá ní alukur'an yìí ìwé alálùbáríkà ni anzalnahu liyadabbaru ayatihi wali yatadhakkar ulul albab ọlọ́run ní aṣọ kẹba lè ronú sí àwọn àyà rẹ̀ ẹni tó bá ń ka alukur'an tó fẹ́ ká alukur'an kó lapa lára òun nígbà tó ń ka àbí nígbà tó ń gbọ́ èèyàn gbọ́dọ̀ sojú kòkòrò láti mọ ìtumọ̀ ntẹ̀yàn ká nígbà téèyàn bá mọ̀ ìtumọ̀ rẹ̀ èèyàn wàá ronú sí i níbo ló ti bá mi wí níbo ló ti tún mi ṣe lẹ́ẹ̀fì rẹ lómi tó bá ń ka alukur'an báyìí omi ó sì máa jáde lójú ẹ̀ ẹ̀rẹ́ lómi tó bá ń ka alukur'an báyìí ìwárìrì ọlọ́run yóò sì bá torí pé nínú àmì pé ìmọ̀ọ́nì pé òun náà ni téèyàn bá ń ké alukur'an kó máa nílapa nínú ẹ̀mí èèyàn àbí téèyàn bá ń gbọ́ alukur'an al-karim ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run sọ nínú alukur'an al-karim a'udhu billahi minash shaitanir rajim gbàtọ́ ròyìn àwọn onígbàgbọ́ òdodo ọlọ́run ọba ní idha dhukira Allah wajilat. قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا ọlọ́run ní tí wọ́n bá ń ké ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n bá dákọ̀ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ wọn ìwárìrì yóò bẹ́ẹ̀ mí wọn tí wọ́n bá sì ké ọ̀rọ̀ ọlọ́run tí í ṣe alukur'an ìmọ̀ ni wọ́n àlékún eléyìí ni ìtumọ̀ kíké alukur'an lọ́dọ̀ àwọn tí wọ́n ṣáájú wa ó jẹ́ ìṣesí tó yàtọ̀ lọ́dọ̀ àwa tá à ń bẹ lẹ́ni ẹ̀rí pé tá a bá ń ka alukur'an lẹ́ni àwọn èèyàn aka kur'an pẹ̀lú oríṣiríṣi ohun pẹ̀lú oríṣiríṣi àgbékalẹ̀ walakinnahum la yatadabbaruna ayati àwọn èèyàn ò ní ronú wọn ò sì ní lapa pẹ̀lú nǹkan tí wọ́n ń kà àbí kí la fẹ́ sọ lórí ẹni tí wọ́n ní kó máa ké kur'an táwọn èèyàn wá náwó lé lórí bí ìgbà tí olórin kọrin tí wọ́n wá ń fowó lẹ̀ lójú tó ń fowó lẹ̀ lára tó ń fowó lẹ̀ lójú tó ń fowó lẹ̀ lára ìpèyàwó kan tó ti jáde ìsáwákà ó balẹ̀ jẹjẹ ìkíní kan pẹ̀lú tajwid tó kí gbọ́ngbọ́n ìkíní kan ẹ wá wò pé sí alukur'an tá a fẹ́ gbọ́ téèyàn tó fẹ́ lapa lára èèyàn tó ìdí nìyí tó fi jẹ́ wípé alukur'an yìí òun làwọn tó ṣáájú òun náà ni wọ́n ké ó sì ní lápá dáadáa ní gbèsè ayé wọn yóò wá máa ṣèyàn lè mọ̀ wípé ẹ máa wà fáà tí ń lọ kódà hafiz ni ó ti ha Quran ṣùgbọ́n ìṣesí rẹ̀ kò yàtọ̀ sí ọmọ tí ò tiẹ̀ gba mọ́sáàsì kọjá rí ambulance àṣẹ wípé ó ha ọ̀dẹ alukur'an sórí kí la fẹ́ sọ lórí ẹni tó ha Quran sórí tó ń ṣe zina kí la fẹ́ sọ lórí ẹni tó ha Quran sórí tí ń bo obìnrin lọ́wọ́ kí la fẹ́ sọ lórí ẹni tó há kùránì sórí tí ń lu jìbìtì kí la fẹ́ sọ lórí ẹni tó há kùránì sórí tí ń mutí tí ń mu sìgá so ìdí nìyí tó fi jẹ́ wípé nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ òun náà ní kí kùránì téèyàn ń ké kó má làpàlà rẹ̀ yàn àbí kùránì téèyàn ń gbọ́ kó má làpàlà rẹ̀ yàn láàbì wàdìhí wàlàbì wàhíndìhí wàlàbì amrìhí wàlà fi wasfihi lil qiyamah ìgbà tí èèyàn kéde bíi tọ́lọ́hún ti sàdéhùn àlìjẹ́nà kò lápá lẹ́mìí rẹ̀ pé tọ́ adé àlìjẹ́nà tọ́lọ́hún ṣe yìí báyìí ǹjẹ́ mi náà ọjọ́ kan nínú ẹni tí ó jàǹfààní yìí ó yẹ kẹ́mi wọ́ wá rírì nígbà tá a bá débẹ̀ lóbi jẹ́ pàdánù sallallahu alayhi wa alayhi wa sallam bá nàbí bá ń ké alukur'an tó bá kéde bíi kẹ́ ànábi ó tọrọ kẹ́ ọlọ́run tó bá kéde bí ìlérí ìyà ànábì ó dúró yóò wá aṣọ lọ́dọ̀ ọlọ́run kọlọ́n kó sọ̀rọ̀ níbẹ̀. wàlá bí wàhíndí bẹ́ẹ̀ sì ni bó o bá kéde bí tọ́lọ́run ti ṣèlérí ìyà ìyàtọ̀ ń bẹ láàrin wáàdù àti wàhínd àìsàlàyé fún wa àlùwáàdù òun là déhùn dáadáa àlùwàhínd ìlérí ìyà wàlá bí amri àwọn àyè tọ́lọ́run ti pàṣẹ nínú alukur'an à ń ké àtórí ẹ̀ lo àṣẹ tọ́lọ̀ ń pa ẹ̀ wàlẹ̀ ànáhì àwọn àyè tọ́lọ̀ ń ti ṣòfin tó kọ̀ fún wa ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí gbogbo gbà ló ń ka wàlẹ̀ àtàkọ̀rọ̀bù zina ó sì fi zina lẹ̀ tábà ti fẹ́ kí kuran níbi kan ìwọ ni kọ́rí ìwọ ní ònìkó wa ka kuran àmì lílẹ̀ ìgbàgbọ́ ni irú ẹni tó bá nírú nǹkan báyìí lára ó gbúdọ̀ máa gbìyànjú wípé báwo ni ìmánì wọn ó sì gbé pẹ̀lú àṣàlàyé fún ọ́nà àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ṣáájú wípé ṣaitan nínú ìgbìyànjú èṣù ó ti rí pé alhamdulilayi ó ti jẹ́ mùsùlùmí ó yìí ṣe kèfèrí torí pé tó bá jẹ́ kèfèrí gbogbo aburú tẹ̀sù bá fẹ́ gbé wá sínú ìgbésí ayé ẹ̀ lẹ̀kún ti sílẹ̀ ṣùgbọ́n wọ́n tó jẹ́ mùmìnì tó ní mẹ́nì eré ń tẹ̀sọ́ ọ̀kọ́sá ni pé báwo ní mọ́nì yìí ó ṣe dínkù sódà tó ń bá ń gbá burú kan bọ̀ wá bọ̀ kò ní í sí enough iman láti withstand nǹkan yẹn so ló fi jẹ́ pé aṣ-ṣaytanu yas'a ila id'afi imanina imani wo sá lè jẹ́ imanu da'if ad'aful iman tó bá ti lè rí báwọn gbogbo àwọn nǹkan tó jẹ́ṣẹ̀ kò ní tuma ṣùgbọ́n tí mọ́ni èèyàn bá pé bẹ́ẹ̀yàn bá rẹ́sẹ̀ èyàn ó dàmà èyàn ó sì sá fún kódà èyàn tó lè líìdì sẹ́sẹ̀ èyàn ó tètè dàmà èyàn ó sì sá fún ṣùgbọ́n tí mọ́ni bá ti lẹ kódà kò ní í dá ẹ̀ṣẹ̀ mà tó bá sì mọ́ lẹ́sẹ̀ kò ní rí sí tó burú kò ní rí sáì dá so ìdí nìyí tó fi jẹ́ wípé gbogbo àtìyàn bá ti ń kẹ́fìn àwọn nǹkan tí ó máa ń ṣokùnfà lílẹ̀ ìgbàgbọ́ téèyàn bá sì ń rí inú ìgbésí ayé yàn nítòkù ní kéèyàn máa sáré láti lè jẹ́ kí mánì yóò ṣe kíni o kó dàgbà sókè kọ̀dẹ̀ sí nǹkan tí máa ń jẹ́ kí mánì ó dàgbà sókè wal imanu yazidu bi ta'at wa ta'at tashtamilu alwajibat wal mandubat wal fadail tí wọ́n bá ní ta'at ó kó ń tọ́jọ́ sínú ó kó ń súnà sínú ó kó ń pé téèyàn bá ṣe ó dáa pọ̀ ó kó sínú náà fi pè ní tọ́hát ṣùgbọ́n nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ oníkàtọ́ fún wa pé nǹkan yìí súnà ní kéèyàn máa fi kìsẹ̀ bí kì í sọ̀rọ̀ yẹn ìmọ̀ sọrú gbólóhùn yẹn lẹ́nu àmì lílẹ̀ ìgbàgbọ́ ni nítorí pé àwọn tó ṣáájú tí wọ́n bá ti rí ìfin ilẹ̀ pànàbí ṣe nǹkan kan wọn ó gbìyànjú wọn ṣàpá láti ṣe torí pànàbí ò ní ṣe nǹkan kan àfi orí wà ń bẹ fún umma wala fi wasfi tí alukur'ani bá ń ròyìn alikiyama a kà kò ní síbẹ̀ rọ kò tiẹ̀ ní lápálẹ̀ mi irú ẹni tẹ́lẹ̀ yìí bá ń ṣẹlẹ̀ síbẹ̀ wọn ni ká gbà wípé ìgbàgbọ́ rẹ̀ lẹ̀ fatu'iful iman yamallu min il qur'an ẹni tí ìgbàgbọ́ rẹ̀ lẹ̀ ìmọ̀ ń kó susu yóò su tó bá ti gbọ́ kùránì díẹ̀ báyìí yóò su kò ní gbọ́ mọ́ ó sì lè gbọ́ orin látàárọ̀ dalẹ́ ó lè gbọ́rọ̀ àlùfàṣà látàárọ̀ dalẹ́ wọ́n tó bá gbọ́ alukur'an láàrin ìṣẹ́jú àyà kò ní pẹ́ tí ó fi sùn nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ ni. wàlẹ́ tòtíkù nafsuhu muwasolata kìrọ̀àtì wàlẹ́ tòtíkù nafsuhu muwasolata kìrọ̀àtìhì ẹ̀mí rẹ̀ kò sì ní gbìyànjú láti lè tún máa ké kùránì síwájú tó bá ti kàdé ẹ báyìí ó dá dúró tó o bá rí pé nǹkan yẹn ń bẹ lára rẹ tẹ́gbẹ́ tó o bá ti ń tìláwà kùránì kì í pẹ́ sú ọ innama yadullu dhalika ala dha'fil iman torí pé ó yẹ kí kùránì máa wù yẹn kà fakullama fataha al-mushaf kada an bó bá ti sí kùránì tàbá níṣẹ́jú ara ṣíṣà yóò tó parí kò ní wò ká bàbá náà ń sọ̀rọ̀ lọ́hùn tó bá ti jókòó bá ara ò ní fẹ́ gbọ́ dánilẹ́kọ̀ọ́ ń bí kù kò ní wù lọ ibi ò ní wù jókòó sí nínú àmì ilẹ̀ ìgbàgbọ́ nítorí pé ṣètọ́nù ti mọ̀ pé tó bá ń láǹfààní àwọn nǹkan yẹn ìmọ̀ni rẹ̀ ó ṣe kíni o yóò máa lékún. wàmínà al-ghaflatu anillahi azza wa wa du'ahihi subhanahu wa ta'ala nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ òun náà ni kéèyàn ó gbàgbé ọlọ́run tó dáa al-ghafla anilá azza wa jalla fi dhikri kéèyàn ó fọ́nú fọ́ra níbi ìrántí ọlọ́run ìrántí ọlọ́run as-sala dhikrun min adhkarillah min dhikrillah kéèyàn ó máa kírun lásìkò ìrántí ọlọ́run kéèyàn ó máa ṣe adhkar ìrántí ọlọ́run ìrántí ọlọ́run èèyàn wà nídìí aburú báyìí èèyàn sì jìnnà sáburú yẹn èèyàn ò ṣe ìrántí ọlọ́run ni òjé èèyàn ó ṣe torí pé èèyàn rò pé ọlọ́run ọmọ fẹ́ nǹkan yìí èèyàn rántí ọlọ́run gbà náà nǹkan yìí téèyàn bá sì ṣe o ó ní ládàá o èèyàn sì lọ ṣe ìrántí ọlọ́run òun ló mú yàn láti lè ṣe kíni o láti ṣe nǹkan yẹn ala bi dhikrillahi tatma'innul ìrántí ọlọ́run ní máa ń jẹ́ kọ́kàn èèyàn balẹ̀ torí pé tó o bá ti ṣe tọ́lọ̀ ni o ṣe tẹ́bùrà ó the matuk ọkàn rẹ̀ ó balẹ̀ tó alhamdulillah lẹ́ẹ̀fìdí pé ẹni tó bá jẹ́ mùsùlùmí tí máa kírun dáadáa tó o bá ti kírun ṣáì ó ní gbádùn bọ́ ọ bá sùn gan ó ní gbádùn rẹ̀ sọ́tọ̀ bá kírun ṣáì tán ara èèyàn ó sì fúyẹ́ pé tọ̀ mo ti ṣiṣẹ́ òní tán abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà lẹni tó lówó lọ́wọ́ tó fẹ́ yọ zaka ìtọrẹ àánú tí ò bá tí ì yọ nínú owó ara rẹ̀ ò ní balẹ̀ tó bá jẹ́ tó bá bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n ẹni tí ò bẹ̀rù ọlọ́run yóò sẹ́ni eh, eh, tí mo fẹ́ lọ yọ fún eh, mi ṣe jàre ṣùgbọ́n tó bá bẹ̀rù ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run nínú dúkìá rẹ̀ tí ò bá tí ì yọ ọkàn rẹ̀ ò ní balẹ̀ nínú àmì ìbẹ̀rù ọlọ́run gbígbàgbọ́ èèyàn pé òun ni kéèyàn máa yọ tó bá jẹ́ tọ́ ọlọ́run tó bá wà ní sàkání yẹn kéèyàn ó tètè máa yọtọ̀ lọ́hùn kéèyàn ó tètè máa yọtọ̀ lọ́hùn kéèyàn ó tètè máa yọtọ̀ lọ́hùn. wa du'ahu subhanahu wa ta'ala bákan náà kéèyàn ó máa ṣe ìwà àìmọ̀kan ìfọ́núfọ́ra nípa àdúrà ṣíṣe kéèyàn má máa bẹ lọ́hùn kéèyàn má máa ṣàdúrà ẹlòmíì tí ì bá pé nǹkan kan tí ò tẹ́lọ́rùn bá ṣẹlẹ̀ sí i ìgbà yẹn lẹ́tọ̀ọ́ ni kò ń ṣàdúrà ṣùgbọ́n ordinarily ẹ̀ lérí kó máa ṣàdúrà bẹ́ẹ̀ dẹ̀ ni àdúrà ṣíṣe ọlọ́run inú ọlọ́run máa ń dùn téèyàn bá ń bẹ̀ téèyàn bá ń tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ọlọ́run máa ń bínú gan tó o bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run tó o bá ṣàdúrà ẹlòmíì lè wẹ̀ à ah, òun ò ní tóun fẹ́ tọrọ séèyàn lè wà láyé kó má ní tó fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run bó o ní tó fẹ́ tọrọ ó ní nǹkan tó o fẹ́ kó ṣẹlẹ̀ sí ọ tó o fẹ́ bẹ ọlọ́run pé ọlọ́run má jẹ́ nǹkan ṣẹlẹ̀ sí i so látara àdé eléyìí àdúà ṣíṣe tẹ bá rẹni tó fọnú fọra ẹlòmíín bẹ gbó trout odidi ijọ kan kò lè sọ pé òun bẹ lọ́hùn òun ṣàdúrà àdúà ó ṣe pàtàkì àdúàhù ìbàdà àdúà tẹ̀rí yẹn odidi ìjọsìn ni fàyàsùkúlù díkìrù àlàzákìr téèyàn bá wọn rántí ọlọ́run nígbà míì bóyá ń ṣe àwọn àfikáàrù ni kíní yìí ó wà á wúwo lára rẹ yóò mọ ní ọ lára àti ṣe wọn ni kẹrìmọ pé àmì lílẹ̀ ìgbàgbọ́ ni ìwọ tó máa ń jí lóru tó máa ń yan náfìlà ó rí i pé yóò bá dá àsìkò kan kò ní wù ọ́ jí ò ní fẹ́ ṣe nǹkan yẹn mọ́ mà pé ṣe tọ́nù èso ti dénú torí pé ìgbà tó bá gba dáadáa tó ń ṣe lọ́wọ́ rẹ̀ tó bá ti lè gbà yóò ráyè wọlé ṣùgbọ́n lọ́kùnrin ìgbà tó bá sì ń ṣe nǹkan yẹn ó ti dínà mọ́ òjò ráyè so ìdí nìyí tó fi jẹ́ pé ìgbàgbọ́ rẹ yẹn èso ọ̀kọ̀ọ̀kọ́ fẹ́ kí ìgbàgbọ́ yẹn ó lò ó torí pé n tó ń gbé bọ̀ yẹn ìgbàgbọ́ pípé kò lè jẹ́ kí nǹkan yẹn ráyè wà ìdá àrọ́fà àyàdé ìyèlè dùá tó bá tẹ́wọ́ sókè tó ń ṣàdúrà báyìí sàrẹ̀án máa yà ọ̀bẹ̀dọ́hù máa wàyàmdè ojú ẹsẹ̀ náà ni ó tún káwọ́ yẹn lẹ̀ ẹ̀wọ́ ọlọ́run ò lé tó bá yẹ jàre ọlọ́run ò lé kò ní ṣàdúrà wa qad wasafa Allahul munafiqina bi qawli ọlọ́run ti ròyìn àwọn olójú méjì sọ̀bẹ́sẹ̀lú alágàbàǹgebè ènìyàn nínú alukur'an kí lọ́lọ́run fi ròyìn wọn ọlọ́run ni wala yadhkuruna Allaha illa qalila àwọn tó bá jẹ́ alágàbàǹgebè ẹ̀dá wọn kì í rántí ọlọ́run àyàfi díẹ̀ tó bá ti rántí ọlọ́run díẹ̀ tó ṣàdúrà díẹ̀ tó bá rántí ọlọ́run níwọ̀nba díẹ̀ ó parí wọn kì í rántí ọlọ́run ní gbogbo ìgbà nínú ìwà àwọn alágàbàǹgebè ni ọlọ́run kò má ṣe wà ní alágàbàǹgebè. wa mimma dhahiri dha'fil iman adamul ghadabi idan tuhikat maharimullahi azza wa jalla nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ òun náà ni tí àwọn ènìyàn bá ń fa gàgá ọlọ́run ya kéèyàn máa rẹ́rìn kínú èèyàn ó dùn sí bí àwọn èèyàn bá ń lòdì sí ìfẹ́ ọlọ́run nínú èèyàn ò gbọdọ̀ dùn lápòjúwe àwọn ènìyàn ń yapa àṣẹ ọlọ́run àwọn èèyàn ń fẹ̀mí àwọn ènìyàn ṣòfò inú rẹ̀ wá ń dùn àmì pé ìgbàgbọ́ rẹ̀ lẹ́nu àwọn èèyàn sọ zìnà wọ́n sọ di mẹ́ta tọrọ àwọn èèyàn láyà láyà débi pé àwọn èèyàn tó dálé aṣẹ́wó lẹ̀ ṣe mọ̀ pé ọlọ́run ní ẹ mọ́ wùwà gbèrè àwọn èèyàn ní ìyìn tá a máa ṣe náà ní kọ́lọ́run lọ ṣe tó bá fẹ́ ṣe àwọn èèyàn tó wá sọ di iṣẹ́ kódà ọmọ mi yẹn gbọ́ pé ọmọ ah, ti wà ní kinní kan ọmọ ti wà lamẹ́ríkà ọmọ ti wà South Africa iṣẹ́ wo ló ń ṣe ọlọ́run ṣiṣẹ́ àṣẹwó téèyàn bá rí irú nǹkan báyẹn inú èèyàn ò gbọdọ̀ dùn sí ṣùgbọ́n wọ́n tó bá sọ nǹkan yẹn di nǹkan àdùnnú ilé ayé ń bàjẹ́ inú rẹ̀ ń dùn sí àwọn èèyàn ń lòdì sífẹ́ ọlọ́run o tún ka nǹkan yẹn sí nǹkan tó dáa pọ́ làjú ni nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ ni. lè anna lahabal gayro fil qalbi qadin tọ́fàá fata'attala til jawari anil inkar nítorí wípé nǹkan pè ní algaira òun náà ni téèyàn bá rí nǹkan tí ò dáa kẹ́mi èèyàn ó sì tètè kọ́ lójú ẹsẹ̀ algaira nìyẹn a sì tún lè túmọ̀ rẹ̀ sí owú iná rẹ̀ nínú gbáàyè ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì iná rẹ̀ ti kú fata atọ́lẹ̀tìlì jawari anil inkar gbogbo oríkèríkè ara ó ti kú rẹ̀tẹ̀ láti lè kọ ìwà àbàjẹ́ ẹ̀rí pé láyé ìgbà kan pọ́mọ kan bá ṣe tí ò dá ládùúgbò o lè má jẹ́ bàbá rẹ̀ gan ó kọ̀ rẹ̀ tẹ̀ ọmọ yìí kò gbúdọ̀ ṣe báyìí mọ́ ṣùgbọ́n sìn kò rí bẹ́ẹ̀ mọ́ bí wọ́n bá sọ bẹ́ẹ̀ àwọn yóò ní pé bàbá ìwọ lọ́kàn tiẹ̀ bẹ́ẹ̀ ó jẹ́ bí ọmọ ẹ̀ là kò yẹ kó rí bẹ́ẹ̀ tá a bá ti rí ní tí yóò da kí òwú àjọ panu pọ̀ ká ní nǹkan yóò da tá a bá ti rí nǹkan tó da kí òwú àjọ pa wá pọ̀ ká sọ kó da ìdí nìyí tó fi jẹ́ pé tí aburú bá ti pọ̀ láwùjọ tí èèyàn bá dákẹ́ tí ò bá sọ̀rọ̀ aburú náà yóò káwọn náà mọ́lé ó dà gẹ́gẹ́ bí ẹni tí egbò mú lẹ́sẹ̀ wọ́n wá ní ọ̀bà lápájá ẹ tọ́jú egbò yìí àwọn olè wò làbúrò ọ̀tọ́jú ẹ̀ gbà tí ò tí ò sẹ́nu ló ti mú kò sáni kó má jẹun ẹ tọ́jú ẹsẹ̀ yìí gbà àníkẹ́ ẹnu kọ́ ló ti mú lókùrú gbàtẹ́nu ti lè jẹun ẹ fi gbó lẹ̀ sẹ́yìn pé tó bá yá ẹsẹ̀ ló ti mú lóòótọ́ yọ oúnjẹ lẹ́nu ẹ̀ o kò ní lè jẹ kì í ṣe ẹnu ló ti mú lóòótọ́ ṣùgbọ́n tó bá tó àsìkò kan kò ní lè jẹun bẹ́ẹ̀ ni aburú ṣe rí àbíwọ tí wọ́n ń da ìgbẹ́ sẹ́yìn wíńdò rẹ ọwá nígbà tí wọn ò ti dà sínú yàrá rẹ kò sí wàhálà ẹ lé àwọn tó ń da tó ń tọ̀ sí ju wíńdò yìí gbà á wọn a máa fojú wò yẹn bí ẹni burúkú nígbà tí o ṣe pé nu yàrá gangan ni wọ́n ń tọ̀ sí so kò sí wàhálà sẹ́yìn pé tó bá tó àsìkò kan ò ní lè sun yàrá wọn tó ti gbé kìí ṣe inú yàrá ni wọ́n tọ̀ sí ojú tí Islam fi wo ìwà àbàjẹ́ nìyẹn anabi sallallahu alayhi wa sallam anabi ni unsur akhaka zaliman aw mazluman anabi ni ran ọmọ ìyá rẹ tó bá ṣàbòsí ràn án lọ́wọ́ ẹni tó bá tún ṣe àbòsí fún ràn òun náà lọ́wọ́ àwọn sàbí wa béèrè pé agbọ́kànràn ẹni tí wọ́n ṣàbòsí fún bóòlù tó ń ṣàbòsí ká tún ràn án lọ́wọ́ anabi ni bẹ́ẹ̀ ni anábì lọ́nà tẹ́ fi ran alábòsí lọ́wọ́ ni pé ẹ má jẹ́ kó sàbòsí yẹn mọ́ ẹ sọ fún pàbòsí ọ̀dà ìrànlọ́wọ́ tẹ́ ẹ ṣe fún náà nìyẹn. fala ya'muru sahibahu bi tó bá rí ọmọ ìyá rẹ̀ kan kò ní paláṣẹ kó ṣe dáadáa wala yanha an munkarin tó bá sì rí bàjẹ́ ẹ̀ ní rí kó kọ ìbàjẹ́ wàlá yatama'ar wajhuhu qattun fillahi azza wa jal ojú rẹ̀ ò ní pọ́n nítorí tọ́lọ́n táwọn èèyàn bá ń fagagá ọlọ́run yá táwọn èèyàn bá ń lòdì sí ìfẹ́ ọlọ́run ẹ̀rí tí ó máa rẹ̀ rìn. yasifu hadhal qalb wa rasul sallallahu alayhi wa sallam yasifu hadhal qalb al-musab bi da'af bi irú ọkàn báyìí tí àdánwò líle tó ti bá òjíṣẹ́ ọlọ́run ròyìn rẹ̀ òní tó rọ̀dù fìtànù alẹ́lùkòló kàlàṣírì rúdàn rúdàn òjíṣẹ́ ọlọ́run ní fìtínà ó máa ń bá ẹ̀mí gẹ́gẹ́ bí ẹni tá a rí òun tí a mọ̀ pé kẹ́ni ó tó dẹni àwọn igi ẹni la igi kọ̀ọ̀kan la so papọ̀ ló dẹni abẹ́ẹ̀kọ́ wọn tó bá fi gé ọkàn lẹ̀ séèyàn lè sùn lérí ẹ̀ ṣùgbọ́n tó bá papọ̀ yóò di yóò di déyìn sùn àbí déyìn onísùn lérí ẹ̀ bí àdánwò ṣe máa ń bá ọkàn nìyẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìgbàgbọ́ yẹn ó máa yọ̀rọ̀ ó ní tètè fura tí ìgbàgbọ́ bá sì ti ń yòrò ìgbàgbọ́ tó sì lẹ kò ṣeé pàdé ọlọ́run kọ́lọ́n kó wọn látọ̀rọ̀ rẹ̀ kí kó ṣàánú wa. fàáyò kọ́lbìn أشربها أي دخلت فيه دخولا تاما فأي قلب أشربها èyíkéyìí nínú ọkàn tí àwọn igi ẹni kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lápòjúwe tó bá ti ráàyè dúró ń bẹ̀ nókìtà ti fi í nẹ́kítẹ̀tùn sọ̀dà that is ẹ̀ṣẹ̀ yóò rà máa dó lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan bí ẹ̀ṣẹ̀ bá ti ń dúró sínú ẹ̀mí téèyàn tọrọ àforíjìn wọn mọ ẹ̀ṣẹ̀ yẹn ó mọ kànkan dúdúdúdú sínú gbáyẹ̀ yẹn hatta yasila al-amru ila an kama akhbara alayhi salatu wassalam fi akhir hadith nǹkan yìí tó ń kánṣẹ́ mi yìí yóò wá máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí tí ẹ̀mí onítọ̀hún igbáyà rẹ̀ yóò fi dàgẹ́ bí tànàbí sọ wípé aswada marbadan ẹ̀mí yẹn yóò dúdú yóò wà dúdú dúdú aláwọ̀ kàlánkìnì kí ni túmọ̀ àwọ̀ kàlánkìnì ó ní pé funfun dúdú funfun dúdú funfun yóò wà ń bẹ funfun ni tẹ́lẹ̀ ṣùgbọ́n dúdú tó ti rò papọ̀ mọ́ yẹn dúdú ó ti kọ́fà àwọn àyè kan funfun ó díẹ̀ wà ń dúdú ó wà ń bẹ funfun wà ń àwọn ìgbàgbọ́ díẹ̀ díẹ̀ ó wà ń ẹ̀ṣẹ̀ ó wà ń bí ó ṣe wá rí ni onáńpẹ̀ ní aswadan aswadun murbadan ayé bayadun yasiru yukhalituhu asawad kalkausi mujakhiyan yóò dà gẹ́gẹ́ bí alkaus una eh, bí ẹ̀túntún ogi èyí tó ṣe pé mujakhiyan èyí tí ó hù nípa sípayọ. Si tó ṣe pé kọ lọ sòsé ó rí gbọkùngbọkùn bí ó ṣe rí nìyẹn la ya'rifu ma'rufan ẹ̀mí yẹn ò wá ní lè dáadáa mọ̀mọ́ gẹ́gẹ́ bá dánwò ṣiṣẹ́ lẹ́lẹ́ ni ẹ̀rẹ́ lómi yóò ṣe tí ò dá tẹ́ bá ń sọ fún yóò ní pé ah, kí burú bẹ́ẹ̀ subhanallah ọmọbìnrin tó wọ bèrèsì àti pátá jáde tó ń lọ èkó ẹ wá pàdé ẹ lọ́nà ah, kí ló dé tó fi múra bẹ́ẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ kò dáàbò ẹ máìkì ẹ máa lọ sórí rédíò kí ló fẹ́ sọ ìwọ gan lọ́mọ rẹ pé kí ló akẹ́tì ẹ náà nwụrụ òun ò rí sí kò dá dáadáa màmá tẹ́ ẹ bá sọ pé káwọn èèyàn ó ṣe dáadáa àwọn èèyàn ní pé wáì táwọn ó fi ṣe dáadáa ọkàn ó ti dọ̀tí débi wípé làyà àrífù ọkàn ò ní dá dáadáa mà ní tí wọn náà mọ̀ kí tán bá ṣe sí wọn náà ìwọ náà ò ní láìkẹ́ máa ṣe sọ́mọ́ làkejì. wala yunkiru munkara tó bá rí tí ò dáa báyìí ọkàn yẹn ò ní kọ àìdá ọkàn tó bá mọ́ instantly tó bá ti ra àìdá ọkàn yẹn ò ní láìkẹ́ illa ma ashroba min hawa illa ma ashroba min hawa kò sí nǹkan kan tí ó wà nínú ẹ̀mí yẹn ju intífẹ̀ẹ́nú intífẹ̀ẹ́nú bá kó síbẹ̀. Si òun nìkan ni yóò máa ṣe ntífẹ̀ẹ́ nu rẹ̀ bá ti pè é sí òní ó tẹ̀lé ṣùgbọ́n tán bá ní dáadáa ní nǹkan kò ní mọ̀ pé dáadáa ni tán bá láburú ní nǹkan kò ní rí nǹkan gẹ́gẹ́ bí àbúrú fàhádà zálẹ̀mí kọ́lbìhí hubbul ma'ruf irúfẹ́ èèyàn báyìí yóò kúrò nínú ẹ̀mí rẹ̀ ìfẹ́ dáadáa kéèyàn máa nífẹ̀ẹ́ àti ṣe dáadáa yóò kúrò nínú ẹ̀mí yẹn wa karahiyatul munkar ìmọ̀ kórìíra ìbàjẹ́ á kúrò nínú ẹ̀mí ọ̀hún kò ní rí ìbàjẹ́ sí ìbàjẹ́ wastawat inda ul umur bákan dáadáa àtàìdá yóò dọ́gba lọ́dún ẹ̀ bákan náà kò ní rí yàtọ̀ nínú dáadáa àti àìdá fama alladhi yadfa'uhu ila al-amr wan nahy bal innahu rubama sami'a bil munkar yu'malu fil ard fayarda bi torí pé kò sí nǹkan kan tó lè jẹ́ kó tó lè fà á tó lè motivate ẹ̀ lọ síbi pé ọlọ́mọ ní ká ṣe nǹkan báyìí ọlọ́mọ ní a má ṣe nǹkan báyìí kódà rúbàmà sami'a bil munkari yu'malu fil tó bá gbọ́ pé wọ́n ń ṣe ìbàjẹ́ kan nílùú kan fayarda bi ẹ̀rì tí inú rẹ̀ ó sì máa dùn sí inú rẹ̀ ó máa dùn sí ìbàjẹ́ fàyàkùnù àléyìn mínà lùwìsìrì bẹ́ẹ̀ sì ni tó ń ti pé kò bá wọn ṣèbàjẹ́ yẹn òun náà ó mọ̀ ṣe déédéé níbi ẹ̀ṣẹ̀ mísìlù wìsìrì máa ń ṣàhádà o gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ẹni àwọn tó ṣe ìwà ẹ̀ṣẹ̀ wọn wọn máa kọ ìwà ẹ̀ṣẹ̀ yẹn náà lẹ́fọ̀ nítorí pé tó gbọ́ inú rẹ̀ náà ń dùn sí ìwà ẹ̀ṣẹ̀ yẹn. fàákọ́rọ̀ o kàmá ذكر عليه الصلاة والسلام في الحديث الصحيح òjíṣẹ́ ọlọ́run ọba ní ìdá umilatil khati'atu fil ard tí wọ́n bá ń ṣe wu ìwà ẹ̀ṣẹ̀ kan nílùú kan àbí nílẹ̀ kan kana man shahidaha fakari'aha wa qala marratan ankaraha kaman gaba anha wa man gaba anha faradiyaha kana kaman shahidaha. a ní tí èèyàn bá ń gbọ́ tí wọ́n bá ń wo ìwà ẹ̀ṣẹ̀ nílùú kan káànà man shahidaha fakarihaha kí ẹni tó sì rí ìwà ẹ̀ṣẹ̀ yẹn nígbà tí wọ́n ń ṣe fakarihaha tọkàn rẹ̀ kọ́ wàkọ́lá marratan ankaraha tónítọ̀hún tó sì sọ lẹ́ẹ̀kan náà wàkọ́lá marratan ankaraha anabisalaam tó sọ nígbà mi wípé ankara tẹni yẹn ṣe kí ni o tó kọ àkọ́kọ́ ó kórìíra rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó kọ fún wọn pé ká má àníhà ànábì ní ẹ̀san tẹ́ni ó gbà ó ṣe déédéé ẹni tí ò sí ń bẹ̀ náà tó náà fọkàn nígbà tó gbọ́ pé kan lápèjúwe kan sọ pé ah, ìlú kan ń bẹ téèyàn bá débẹ̀ gbogbo omi ìlú bí bí yẹn bá débẹ̀ ìwà àgbèrè mẹ́ta tọrọ ni kí yẹn gbé ah òun mà láì kiri olú bẹ́ẹ̀ wọn kọ ẹ̀ṣẹ̀ lẹ̀ fún gẹ́gẹ́ bí ẹni tó wà ń bẹ̀ náà tó nà ń bá wọn ṣe ṣùgbọ́n téèyàn bá gbọ́rù nǹkan báyẹn tọkàn èèyàn kọ̀ ah báwo ló ṣe lè jẹ́ bẹ́ẹ̀ kó yẹ kó rí bẹ́ẹ̀ kó dà wọn ò kọ ẹ̀san lẹ̀ fún ẹnìyàn bí ẹni pò náà wà ń tí kò dẹ̀ bá wọn ṣe. wàmọ̀ngá bàá ni ṣùgbọ́n ẹni tí ò bá sí ń tó yọnu síbàjẹ́ ọ̀hún káàna kàmá ń ṣèhìrì ha àpèjúwe rẹ̀ láì gẹ́gẹ́ bí ẹni tó náà bá wọn kópa ń bẹ̀ fàhádà rídọ̀ mínú wàhùwà amalul qalbi wọ́n ní ẹnu wípé ó yọnu sí nǹkan yẹn tó sì jẹ́ pé iṣẹ́ àfọkànṣe ni àwòránṣà u manzilata shahid fil ithmi ìyẹn sì jẹ́ kó jogún ẹ̀ṣẹ̀. E ó fi sípò ẹni tó wà ń bẹ gangan níbi ẹ̀ṣẹ̀ kò sí ń bẹ o ṣùgbọ́n látara wípé nígbà tó gbọ́ nǹkan yẹn ó yọ́nú sí i yóò sì dọ́gba pẹ̀lú ẹni tó wà ń bẹ nínú nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run kò sọ wà ń ṣòwò ìdí nìyí tó jẹ́ pé ọkàn tó bá mọ́ tó bá bẹ̀rù ọlọ́run tó bá gbọ́ àìdá inú rẹ̀ ò ní dùn sí i ibi kan àwọn tí ò mọwọ́ mẹsẹ̀ wọ́n ń pa wọ́n inú yìí ò ní dùn sí i ṣùgbọ́n tínú rẹ̀ wá ń dùn sí nǹkan yẹn hádà yẹ dúró lọ́la tó àfẹlẹ̀ ìmánì ó tún máa pé gbàgbọ́ tó lẹ̀ ní gbàgbọ́ ẹ̀ níbi tí àwọn èèyàn ń ṣe dáadáa tí wọ́n sì ń fìyà jẹ wọ́n lórí pé wọ́n ń ṣe dáadáa téèyàn bá gbọ́ inú èèyàn ò ní dùn téèyàn bá dẹ̀ gbọ́ pé àwọn èèyàn kan ń ṣe dáadáa kódà kéèyàn má wà ń bẹ̀ inú èèyàn ó dùn kí inú èèyàn ó dùn sí nínú àmì pípé ìgbàgbọ́ ni wàmínà hubbu dhuhur nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ òun ni kéèyàn ó máa nífẹ̀ẹ́ mo fẹ́ hàn mo fẹ́ hàn mo fẹ́ hàn kán sá mọ̀ mí kán sá lé mi ni kán lé mi ni mo máa ṣe jù kán lé mi ni mo gbọ́n jù kán lé mi ni gbogbo ayé ń wá ẹni tí ìgbàgbọ́ rẹ̀ bá pé ọlọ́run ní máa fi hàn yóò máa fi rẹ̀ pamọ́ nínú àmì pípé ìgbàgbọ́ ni bàtìrẹ́ nìkan ní tí ò jẹ́ tó ń pèrè èyí tó jẹ́ gan yóò pèrè ẹ̀ ju bẹ́ẹ̀ lọ èyí tí ò tún wá jẹ́ yóò tún pèrè bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ẹni tó bẹ̀rù ọlọ́run tó pé nígbàgbọ́ ẹni tó jẹ́ kò ní pèrè bẹ́ẹ̀ àwọn èèyàn ni wọ́n máa mọ̀ wípé ó bákan ó bákan yóò sì tún máa fẹ́ra pamọ́ wàhádà lahu suwarun minha eléyìí ó ní oríṣiríṣi ọ̀nà tó lè gbà wá arọ́gbàtú fi rìásá wal imara wa adam taqdiri al-mas'uliyati wal khatar kéèyàn ó máa sojú kòkòrò pé mo já síwájú kéèyàn ó máa jà pé gbogbo tó bá gbà èmi ni kéèyàn sọ̀gá ó tọ́sípò gbogbo tí ó bá gbà ni èmi ní sáfi síbẹ̀ wàlì ìmáàrọ̀ kéèyàn ó mọ jàǹpátá lérí pé musáfẹ́ jẹ́ aláṣẹ láì ní ronú sí ọ̀ràn tó ń bẹ nídìí ẹ̀ láì ní wàhádàmù tẹ̀kìdírì masolíyà wàlàkàtọ̀ láì ní fi làákàyè bu ojúṣe tó ń bẹ níbi ipò abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kó ṣàánú wa ẹnikẹ́ni tá a bá ti fi sípò aṣáájú ẹ̀tọ́ àwọn tó ń bẹ lábẹ́ rẹ̀ ó ti dọ̀rọ̀ yàn lé lórí bí èèyàn bá jẹ́ gọ́vnọ̀ ní state ẹni tẹ́bi bá pakú ọlọ́run ó bí gọ́vnọ̀ yẹn lérè nínú àwọn tí a kó sí ọ lábẹ́rẹ̀ ebi ló sì pa á tẹ́mi fi bọ́ tẹ́mi fi jáde lára wọn ipò pé kán máa pè wá ní his excellency òun làwọ́ máa sáré àní ronú responsibility tó ń bẹ lábẹ́ kéèyàn ojú lórí torí pé olórí kan ò ní lọ níwájú ọlọ́run àfi kó yanjú àwọn tá a kó sábẹ́rẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé ẹni tó bá bẹ̀rù ọlọ́run yóò máa sá àyàfi káwọn èèyàn ó taari ẹ̀ anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni anabi pe ọ̀kan arákùnrin náà wọ́n pè ní abdulrahman bin samra anabi ni ya abdulrahman bin samra la tas'al anil imara anabi ni mo pè wọ abdulrahman ọmọ samra má ma béèrè pé ẹ̀fì mi sọ̀gá ẹ̀fì mi sọ lórí in òdìtaha min gairi mas'ala tí wọ́n bá fún ọ tí wọ́n yàn ọ tí èyí pé wọ́n lọ sọ pé dandan láwọn fẹ́ ṣe òyìn ta àlè á kùn ọ lọ́wọ́ lérí ẹ̀ ṣùgbọ́n wà ní òtí ta àmì mas'ala ṣùgbọ́n tá a bá fún ọ látara pé ọjà ni àìmọye ẹ̀mí tó bọ́ àìmọye ẹni tẹ́ fọ́ǹgì lórí àìmọye chief judge tó jẹ́ gbàtí sáà débẹ̀ òkèlè tààlẹ̀ wọn ò dáadáa o máa ṣe so ìdí nìyí tó fi jẹ́ pé nínú àmì ìgbàgbọ́ èèyàn bó ohun tó jẹ́ gan ó ní fi gbogbo ẹ̀ háyé kọ̀ wá síbò ó ṣe fara pamọ́ tó bọ́lọ́n bá fẹ́ fi ọ́ hàn ọlọ́run ó fi ọ́ hàn ṣùgbọ́n wọ́tọ́ lọ́run ò sì fi hàn tó ní dandan lọ́run fẹ́ fira rẹ̀ hàn ó padà kàbùkù bọ̀ ọbẹ̀ náà ni so ló pé nínú àmì pípé ìgbàgbọ́ oníkéèyàn má máa nífẹ̀ẹ́ àṣehàn hmm, àṣegbọ́ kan sá mọ̀ wá kan sá rí wa ta ló ń bẹ́ẹ̀ lágbájá náà ni ta ló tún wà ń bẹ àwa náà ni ọwọ́ wa ló tún débẹ̀ la wàhádà lẹ́dí hadhara mini rasulullah sallallahu alayhi wa sallam eléyìí ni tànàbí kì wá nílò lérí ẹ̀ anabi ni innakum satahsuna alal imara anabi ni àsìkò kan bọ̀ tẹ gbogbo yín ó mọ sojú kòkòrò lórí wípé èmi sá ni mo fẹ́ jà ṣáájú èmi ni mo sáfẹ́ jà láṣẹ èmi mo fẹ́ dìpọ̀ mú wasatakunu nadamatan yawm alqiyama anabi ni àbámọ̀ mà ni tó bá dijọ́ gbèjà alqiyama kò sí ẹni tí ó wà nípò kan rí láyé yóò kábàámọ̀ pé wọ́n lọ ìbá sì dá kí n èèyàn rí gbàtí wà láyé àfẹ́ni bá ṣe pẹ̀lú bẹ̀rù Ọlọ́run nìkan ni yóò mórí bọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà yóò rìn pé ah yóò ní ìbáṣe dáa kó wọn rárá wá jẹ́jẹ́ ẹ̀hún tọ́ràn ẹnìkan kò ní so mọ́ ń lọ́rùn lẹ́nu fani'imal murdi'ah wa bi'sal fatima òwe là anábì fi lè yípa anábì ní a ah, ó mọ̀ dáa ó kú oríire ẹni tá a kọ́ àwọn ọmọ sí lábẹ́ tó sì fún wọn lọ́mú wa bi'sal fatima ó mọ̀ burú jáì o ẹni tá a kọ́ ọmọ sí lábẹ́ tó gbọ́ ọmọ lẹ́nu wọn tí ò fún wọn ní nǹkan jẹ ìyẹn túmọ̀ pé ipò olórí yìí ó dáa pọ̀ o ìmọ̀ tó bá ṣe ojúṣe tó wà ní ẹ̀ àwọn tí ń bẹ lábẹ́ rẹ tí wọ́n tó ń fàdúrà ràn ọ́ lọ́wọ́ tí wọ́n tó ń bẹ lọ́hùn fún ọ èyí ò dáa fún ọ ó rí ibi gbé kà ṣùgbọ́n ọ̀rọ̀ tó yẹ pé kó o tó wà nípò tó ga gan àníyàn pé o fẹ́ fi àjà àwọn èèyàn òun ló ń gbé bọ̀ ànábì ni ó mọ̀ búrò jáì fún ẹni tó bá rí báyìí قوله نعم المرضعة أي أولها أولها لأن معها المال والجاء واللذات ونتريك المرضعة هو مبي ومبي بعد مبي وقوله بئس الفاطمة أي آخرها أولها لأن معها الماء والجاء واللذات وقوله بئس الفاطمة أي آخرها لأن مع القتل والعزل والمطالبة بالتبعات يوم القيامة وقال عليه الصلاة torí pé ńgbà tó wà láyé ń bí iyì wà ń bẹ àwa la wà ń pò àwa la wà ń gbà ó wà ń bẹ ṣùgbọ́n ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama gbogbo gbádùn yẹn wọ́n ó jà lẹ́nu ẹ̀ ẹni tó gbádùn rí láyé tẹ̀rọ pò ní president gbogbo ayé yóò wá wà nípò ẹni tó yẹpẹrẹ jù gbogbo gbádùn yẹn wọ́n gbà lọ́wọ́ ẹ̀ wàkọ́lá aleyhi salatu wa salam òjíṣẹ́ ọlọ́run tí kàkẹ́ náà bá bẹ fún sọ wípé in shi'tum anba'tukum anil imara wa mahi anábìnrin tẹ ẹ bá ẹ bá fẹ́ gbọ́ ẹ jẹ́ kí n sọ fún yín nípa ipò olórí wọ́n ní kí ni n tó ń jẹ́ bẹ́ẹ̀ awwalu a malama, àkọ́kọ́ rẹ̀ èébú ni torí kò sí bó o ṣe fẹ́ ṣe tó àwọn èèyàn kò tún mọ bú ọ náà ni pàápàá jùlọ tó bá tún ṣe dáadáa wàsàní à nàdáàmà ẹ̀ẹ̀kejì àbámọ̀ ni òun ò bá sì mà kó má tiẹ̀ kórè bọ ipò yìí torí kó ti bà ọkọ òun gan jẹ́ wàsàlí sọ wa ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ àdáàbò ní yawm al tó lágbára ní fún gbogbo ẹni tó ti pọ̀ mú tó bá dìjọ́ wọ́n di alikiyama illa anabi ní ṣùgbọ́n àyàfi man adal ẹni tó bá ṣe déédéé gbogbo tá a sọ yìí kò ní tọ́sọ̀ ṣùgbọ́n mélòó nínú àwọn tó ń darí lẹ́ni ni wọ́n fi bẹ̀rù ọlọ́run wọ́n fi darí àwọn yẹn. ولو كان الأمر قياسا بالواجب وحملا لمسؤولية في موضع لا يوجد من هو أفضل منه مع بذل الجهد والنصح والعدل كما فعل يوسف عليه السلام إذا لقلنا أنعم وأكرم وأنا تبع سوي ولو كان الأمر قياما بالواجب ولو كان الأمر كو tó bá ṣe wípé n tó wá wà nílẹ̀ yìí sìn ẹnìkan tá a fi so lórí òun fẹ́ mójútó àwọn nǹkan tó jọ̀ràn yàn ojúṣe wàhámlá lè mọ̀sùlùmíyà fi mọ̀ọ́dẹ́yìn ó sì fẹ́ sapá láti lè jẹ́ pé bó ṣe yẹ kí nǹkan orí kí nǹkan orí bẹ́ẹ̀ làyú jadumẹ uwa afdol minu àṣìrẹ́ ni tó tọ́ sípò yẹn ju ẹni yẹn lọ máa bá tolùjúhùdì wà nọ́sì wà ládìlì lẹ́yìn ìgbà tá a ti ṣe wàhálà tá a ti ṣe nàṣíyà tá a ti ṣe déédéé kéèyàn wá ní èèyàn wá mọ̀ ṣọ́gù fúnpò yẹn ìgbà mi ń bẹ́ẹ̀ ipò kan lè wà ńlẹ̀ tó rí wípé ọlọ́run fún ọ lẹ́bùn tó bá wà nípò yẹn kó o ṣe dáadáa ọ̀nà tó o sì lè fi ṣe dáadáa yọ ó sì wúgbà àwọn èèyàn míì tí wọ́n fẹ́ wà nípò yẹn ó rí wípé wọn ò wọn ò lẹ́tọ̀ọ́ sípò yẹn wọn ò sì láníyàn dáadáa láti ṣe wọ́n ní tó bá rí bẹ́ẹ̀ èèyàn lè sọ pé èmi ni kẹ́ ẹ fi síbẹ̀ kàmáfáàlà Yusuf alayhi salam gẹ́gẹ́ bí anabi yusuf gẹ́gẹ́ bó ṣe ṣe idan lakulna an'am wa akram wọn là bá sọ pé ó dáa bẹ́ẹ̀ ìyẹn lè wọlé kí lànàbì yusuf ṣe ìgbà tá nàbì yusuf tó dé ilẹ̀ egypt tá a sí misra alayhi salatu wa salam wọ́n mú lẹ́ wọ́n mú bí ẹrú wọ́n tà á sílẹ̀ egypt ìgbà firaun tó lálàá tó lóun rí màálù sábú bakarat màálù méje òsàrà àwọn màálù tẹ́rín méje mi wọ́n wá ń gbé màálù tó sàrà wọ́n ń gbé wọn mi ta ni ó bá wọn túmọ̀ àlá Yusuf ní ìtumọ̀ ẹ̀ ni wípé ọdún méje kan ń bẹ ẹ gbádùn ṣùgbọ́n ọdún méje ó tẹ̀lé èèyàn ó mú kí la wá lè ṣe ó ní ṣe ó ní pé ìgbà tí oúnjẹ bá pọ̀ nù lò ẹ má jẹ tán o ẹ má kó pamọ́ ẹ má jẹ ẹ má kó yòókù pamọ́ tó bá dìgbà tí ò bá sóúnjẹ òun èyí tẹ́ ẹ kó pamọ́ òun ẹ kó jáde àwọn àdúgbò láṣẹ ṣe Yusuf ní ẹ fi mí ṣe olórí kí n mójútó ètò yẹn torí pé mi náà mú làìdí àyẹn sotiye òun gan ló làìdí àwọn tẹlẹmí bá sì fẹ́ máa ní ó lè má lè ṣe gẹ́gẹ́ bí Yusuf torí kó tó já nàbí ọlọ ó ní ẹ fi mí sí ij'alni ala khasa'inil ard fa inni qawiyyun amin wa inni qawiyyun amin ẹ fi mí sípò kí n mójútó ètò àwọn nǹkan tá kó pamọ́ torí pé bí mo ṣe wà yìí mo jẹ́ ẹni tó ní akíkanjú mo sì jẹ́ ẹni tó ṣe fọkàn ẹ rí i pé níbí ìjà lè sọ pé ó ń jà fúnpọ̀ lórí là torí pé n tó fojú sùn kí nǹkan yẹn lè dáa òun ló fi ṣe kí ni o ló fi sọ bẹ́ẹ̀ wàlákìn al-amru fi kathiri min al-ahyan ṣùgbọ́n o tá a bá ní káwọ̀ owó tí ń ṣẹlẹ̀ láwùjọ wa lọ́pọ̀lọpọ̀ ọgbà lénìí kọjọ́ ti Yusuf o rọ́gbàtún jamihatun fi zàmà ojú kòkòrò wọ̀bíà lérí pé mo sáfẹ́ jẹ́ olórí kí n lè máa kówó jọ ẹlòmíì ń bẹ ó ti ń rí ọ láti ẹjọ́ yìí tó ń fẹsẹ̀ rìn kò gbé mọ́tò fún ọ ó rí ọ tó ń wọṣọ kan kiri láti ẹjọ́ yìí kò ra fún ọ ṣùgbọ́n sáàdì sàmà local government yóò mo ní kí n wá kí náà pé kọ́kọ́rọ́ mọ́tò yẹn lélẹ̀ ìjọ kejì ẹlòmíì ó tún dé àti ní mọ́tò kan kì í ṣèwọ ni wọ́n ń fún ipò yẹn náà fẹ́ rà lọ́wọ́ ẹ̀ nítorí pé wọ́n ti mọ̀ pé ní táwọn ń ṣe ìdà tó ń bẹ lọ́wọ́ rẹ̀ o lè fi bẹ́ àwọn níjọ́ tó bá wá ṣe tí ò dáa tó fẹ́ bẹ́ wọ́n ń dà yẹn lọ́kọ̀dá èmi mo máa gbé ọkọ̀ fún yín ní níjọ́sí ọ wà tún kí ìdà o ó kì bọ̀ ní ọkọ̀ níjọ́ tó bá wá kó bá wọn àwọn náà ni wọ́n kọ́ sọ wípé ẹni burú ni ọ bẹ́ẹ̀ sì ni àwọn ni wọ́n jẹ́ olódà yẹn so ìdí nìyẹn tó fi jẹ́ wípé ẹni tó bá fẹ́ ṣe dáadáa kó ṣe fún ọgbà tó jẹ́ kankan ṣùgbọ́n tẹ́nìkan bá rí tó gbọ́kọ̀ wá sọ pé owó làbúrò gbọ́kọ̀ wá ipò tí mo wà ẹ̀gan sálárì mi tí mo ń gbà ó lè tó mi rọ̀kọ̀ lọ kó fún fámìlì yín tí ọ̀rọ̀ kọ lọ. tọ́ba àwọn kò ń fẹ́ ṣe dáa ṣùgbọ́n ń rí ọ láti yẹjọ́ yìí tó ń fẹsẹ̀ rìn kiri ó yẹ kó gbọ́kọ̀ fún ọgbà mo ti mọ̀ pé personality rẹ ò wúlò fóun nígbà náà. now wàtàkọ́dùn alẹ́ afdol àwọn ènìyàn ó sì máa rí ẹni tó tọ́ sípò ju àwọn lọ wọ́n fẹ́ gbáwájú ẹ̀ gbogbo àná ọmọ pé ẹni ló dáa ṣùgbọ́n ẹni tí ò dáa òun ni múra kankan pé kó n ṣáàjì aṣíwájú wàgámtò ahlil hukuk eh, hukukom àti láti máa gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ lọ́wọ́ wọn wàstíthárì bí markasil amr wan nahay àti láti lè máa dápàṣẹ ṣe báyìí mọ̀ ṣe báyìí tí wọ́n fẹ́ ni káwọn sá wà nípò táwọn ó ti máa pàṣẹ fún àwọn ènìyàn so gbogbo oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí nínú àmì tí anabi sallallahu alayhi wa sallam tó ní ká máa ṣọ́ra fún ni téèyàn bá ti wá nípara hàn ló àwọn nǹkan báyìí ó ń túmọ̀ lílẹ̀ ìgbàgbọ́ ṣùgbọ́n gbàgbọ́ tó pé ó máa ń jẹ́ kéèyàn sá fún gbogbo orú àwọn nǹkan báyìí torí pẹ́rù ó máa báyàn kó má bàa lè jẹ́ ma kéèyàn máa lọ kọsẹ̀ níwájú ọlọ́run subhanahu wa ta'ala afọwà umar radiyallahu anhu nígbà tó jẹ́ aláṣẹ gbogbo mùsùlùmí ó wá ń lọ ó jí lóru dọ́kan ó wá ń rìn káàkiri ó wá gbọ́ tíya kan tí wọ́n ń sọ̀rọ̀ ó wá ń gbọ́ lẹ́yìn rẹ̀ pé ọmọ o kò sí nǹkan tí sàn ọmọ wọ́n wá ní ọlọ́kú ìyókúta sórí iná kọ́mọ lè máa rò pé oúnjẹ ń bẹ ní orí iná kọ́mọ yẹn sá lè sùn wọ́n ní àyẹ̀wò àwọn sọ pé tọ́ rí báyìí o ayé ìjọba umaru làwà yìí o lèmi ń pa wá láàrin tá a jẹ yìí o ó wá jásìkò tí umaru ń kọjá lẹ́yìn kulè tó gbọ́rọ̀ umaru wa wa wa ẹ̀rù wa bà ọlọ́run lásìkò ìjọba àwọn lẹ́nìkan bẹ́ẹ̀ tẹ́bi ń para ẹ̀ ó ní láti lọ sílé pé kí wọ́n lọ kó oúnjẹ fún arábìnrin náà ṣùgbọ́n àwọn tó jáwọn olórí tiwa ń sìn èyí tó yẹ kó jẹ gan wọ́n gbà lọ́wọ́ ẹ̀ èyí tó ṣe fúnra rẹ tó gbé kalẹ̀ tó fẹ́ jẹ wọ́n gbà lọ́wọ́ ẹ̀ oríṣiríṣi owó lẹ́ẹ̀mẹsàn àwa là ń jẹnẹrétì iná fúnra wa àwa là ń omi kankan múmúra yìí kò fi nǹkan ṣe wá mọ́ àwa ìgbà tá a sì gbọ́njú mu omi ẹ̀rọ bẹ́ẹ̀ lè fà sínú yọ wà ládùúgbò àbúrò ni gbogbo àdúgbò omi ẹ̀rọ wà yóò wà ńbẹ̀ iléèwé free education òun public school sì everybody ń lọ public school ó ní mẹ̀kúnnù náà lè avoid òun kálukú ó lọ lẹ́kọ̀ọ́ olùkọ́ kọ́ yín lẹ́kọ̀ọ́ èló lówó òsìdángbàǹgbà náà wọ́n kọ́ yín tọkàntọkàn bí ò bá tún yẹ yín wọ́n tún kọ́ yín kan sẹ́gbẹ̀ẹ́ wọ́n tún kọ́ yín tó gbóríṣiríṣi àwọn nǹkan yẹn wà ẹni tó wà yunifásitì kò ní tó bá ti wọ yunifásitì ìgbádùn tẹ bá lẹ́yìn tó wà yunifásitì tó bá wálé ẹ rò pé lu èbò ló wà ní tẹ́ ẹ̀kẹ́ rẹ̀ ọ̀yọ́ torí pé odidi ìlàjì adìẹ kan ni yóò máa jẹ ní yunifásitì kò ní ìdíkọ́ dáná ọ̀fẹ́ ni yóò máa jẹ gbogbo àwọn nǹkan yẹn tẹ́lẹ̀ mi bá tún kẹ́kọ̀ọ́ tán láti bẹ̀ yóò tún lọ lóyìnbó gbogbo ẹ̀ ò tí ì pẹ́ náà lórílẹ̀ yìí irú ẹni tá a bá wá ṣèyìn fún tá a bá ní kó tax owó orí ṣé yóò ṣòro fún àti tá a bá ní tenant kìíní àbí kìíní gbé tenant rate kó san ṣé yóò ṣòro fún láti san kó lè ṣòro torí pé òun náà máa ń fa nítorí wọn rí ṣùgbọ́n sì tó tún yẹ ká tún jẹ ó tún di kíni o nítorí gbà ṣe ní tó jẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá lè súnmọ́rú àwọn èèyàn bẹ́ẹ̀ ká sọ òótọ́ ọ̀rọ̀ fún wọn ẹ̀yin àfa àwọn ìjọba ni ẹ wá ṣàdúrà àdúrà wo lè ṣe fún wọn ẹ sọ òótọ́ ọ̀rọ̀ fún wọn ni iṣẹ́ ẹni ni gbígbà àdúrà èèyàn òun fìyà jẹ àwọn èèyàn oníkan ṣàdúrà fún àdúrà yẹn ó dè pé kò èpè ni ó já sí kò lè jádùá iṣẹ́ eré téèyàn bá ń ṣe kódà kọ́ ọ máa ṣiṣẹ́ eré ká máa ṣépè fún ọ èpè wọn yẹn yóò di àdúrà ṣèdí nítorí jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fi ta kókó ipò kan àbí mi kéèyàn ó bẹ̀rù ọ lọ kéèyàn ó ronú àwọn tó ń bẹ lábẹ́ èèyàn kó o tó máa ronú ara tiẹ̀ gan torí pé ọba yóò bí èèyàn lérí tó bá rí jọ́ wíńdí àkèyàmá ṣùgbọ́n gbàgbọ́ tó pé ó máa ń jẹ́ kéèyàn ó lè ronú bẹ́ẹ̀ ṣùgbọ́n gbàgbọ́ tó lẹ ipò olórí yẹn nìkan ni ó máa wọ̀ ojúṣe ìdí rẹ̀ kò ní jẹ́ nǹkan kan ní ẹ̀mí irúfẹ́ níbẹ̀ abẹ́rẹ́ wọn bá mi tóbi rẹ̀ eléyìí tí a wúyọ̀ ọlọ́run jẹ́ kó ṣe wà láǹfààní tí a ti ń gbọ́ náà ọlọ́run jẹ́ kó wúlò fún wa wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk